وكل ضلالة في النار والعياذ بالله سبحانه وتعالى التي يتوقفه الله الشيء وصلاته على محمد صلى الله عليه وسلم أن أدعوكم رحمة للعالمين النبي صلى الله سبحانه وتعالى به في كل ما جاء جاء أشجارنا وموضوعنا هي صلاتنا ما ضر علينا الزيارة الصحابة أشيوك وأسوبة كليلنا وسلم محمد صلى الله عليه وسلم في يوم ما في بيت من الصيام lẹ́yìn náà gẹ́gẹ́ bí ìṣèwádìí gbogbo ọjọ́ ìgbà ìpínlẹ̀ náà tí a bá ń ṣàgbéyẹ̀wò àlàyé ìjìlá ọ̀dàdàn àṣà ilé ìta àti máa ń ṣe àlàyé fún àwọn nípa àwọn ìdájọ́ àti òfin tó tó papọ̀ láwọn ìlànà tàbí ìṣẹ́ ọ̀pọ̀ ọ̀dọ̀ fáàlù ọ̀dọ̀ àti ètò ní ṣe pẹ̀lú ìmọ̀ra ètò ní ṣe pẹ̀lú abẹ́kírun abẹ́gbáwẹ̀ ayọ̀dàgbà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. àríyá ọba bá ti wọlé àwà nínú ìdá àbùsọ́lá èmi tí a ti lọ sí ẹ̀kọ́ nípa ìlú tó papọ̀ mọ́ èmi tó kí. báàbù táwọn wà nínú ní báàbù ìmáàmù àlàyé nípa imam àti àwọn àdúgbò lẹ́yìn imam àwọn òfin ìwo olùdọ̀dì wa òfin ìwo ló de imam òfin ìwo ló sì de ẹ̀ẹ́dẹ́gbẹ́sì lẹ́yìn imam pàtàkì lọ àdúgbò tí a kéde nígbà tó wà fún àwọn àṣọ bá ìlànà ìjọ ìlànà ìmáàmù ní ìfúdánà rẹ̀. Èyí tí olúwa ti gbé ìmáàmù kalẹ̀ fún yín, òun náà ní pé ní ìfúdánà rẹ̀ ó lè jẹ́ kó láàmú wò láti máa kọ́ sí bí ìlú wa. Ilé náà ní ti abẹ́ gbé wò. Àmọ́ wa sọ̀rọ̀ láàrin ọ̀rọ̀ tí èsì ọlọ́run ti ti nà lórí ọlọ́dà fún ẹgbẹ̀rún ọjọ́ ìgbẹ́rún. àfa owó àti owó kọ̀ọ̀kan dáná ní ọlọ́dà tó máa dá ọ̀fẹ́ lọ́wọ́. Ìgbọ́dá bá sọ tó pé lébi ìgbọ́dá ṣàdúró sí ní fara wá fara sọ́dọ̀ ní fara sàá. Alhamdulillah, wassalatu wassalamu ala rasulillah wa ba'd. An Aisha radiyallahu anha qalat قال رسول الله صلى الله عليه وسلم في بيت صلى رسول الله صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال إنما جعل الإمام ليؤتم به فلا تختلفوا عليه فإذا كبر فكبروا وإذا ركع فارجعوا وإذا قال سمع الله لمن حمده فقولوا اللهم ربنا ولك الحمد وإذا سجد فاسجدوا وإذا صلى جالسا فصلوا جلوسا أجمعون عن عائشة رضي الله عنها قالت صلى رسول الله صلى الله عليه وسلم في بيته وهو شاب فصلى جالسا وصلى وراءه قوم قياما فأشار إليهم عن الجلس فلما انصرف قال إنما جعل الإمام ليهتم به فإذا ركع فارتعوا وإذا رفع فارفعوا وإذا قال سمع الله لمن حمده فقولوا ربنا ولك الحمد وإذا صلى جالسا فصلوا جلوسا أجمعون عن عبد الله بن جعفر آه، حديث الذي àti gbogbo àwọn ènìyàn. Àtàlẹ́jọ́ náà ní àwọn ọ̀rọ̀ kan bẹ lábẹ́rẹ́ láti fún àwọn ẹ̀ṣẹ́jọ́ náà dáadáa ní ìrírí. Àbákátí wọn lọ àtẹ́kọ́kọ́ lọ́rọ̀ ìdí náà. Ìkànnì ṣe pẹ̀lú ìṣẹ̀lẹ̀ náà tún ṣẹlẹ̀ ìṣẹ̀lẹ̀ náà wá kárí ayé omi ayé yìí ìṣẹ̀lẹ̀ náà wá jẹ́lẹ̀ lè ṣe pé pásánálì èmi náà ní ọkàn tó lọ́rọ̀ láàrin àkọ́kọ́ tẹ̀lọ́wọ̀ náà lọ́rọ̀ náà kó ó bá ní ẹ̀ẹ́dẹ́gbẹ̀ ìgbẹ́sọ́nà bá ní òun náà lọ́rọ̀ mẹ́ta márùn-ún mẹ́fà bí ẹ̀sìn náà ń páyà lórí wọn ìṣẹ̀lẹ̀ yìí pa níbi gbogbo ayé wà lórí ìṣẹ̀lẹ̀ náà. Kìlúmọ́tì ní òkú olùṣẹ̀lẹ̀ láti ìṣẹ̀lẹ̀ láti náà. Àwọn akúlé àtúnyà pátá lórí àwọn ẹlẹ́sàtàyà. Ọmọ bí ọmọ tó máa ń ta ló ti kó sínú gbogbo kan lórí Láti bíi ọjọ́ tí ó di èyí lọ yìí mo lọ bá náà kó sílẹ̀. ilẹ̀ yẹn wá tó ti fi bọ́ọ̀lù dé ibi pé ó há ó kún èyí ti di bí ẹ̀mí wọ̀ ní lọ ní ìgbọ́dà ni. Nàgbà tó ti ṣe ní ìtọ́jú ìta ní fún ìta lórí yìí. Láti lọ́nà àgbàdo ìgbà gbogbo wa nínú abúlé kan ló tẹ̀lé wọn. Àmọ́ àdúgbò ìgbà gbogbo wa nínú àwọn ọmọ náà ní ọjà kálukúwa fọkàn sọ̀rọ̀ ọmọ yìí ìjọba bẹ̀rẹ̀ sí dààmú lọ́ba burúkú dààmú ó wá kú òbíṣì ní burúkú nìkan ó wá sí ti gbogbo àríwá kúrú fún olóṣù tẹ́lẹ̀ kódà sí ibẹ̀ pé wọ́n jẹ́ pé kó táwọn èyí dábàá lọ làkúrò náà yẹni pé kó wá ti gbọ́ àjẹsí ní sáyẹ̀dì níbẹ̀ rẹ̀ èyí tó ti lágbára bí abúlé kan ní. Ibẹ̀ wá ti bí ìtàkùn ti báwọn èèyàn àwọn akúra wọn lọ́lẹ̀ kódà káwọn èèyàn ń sùn bẹ́ẹ̀. Àwọn ẹgbẹ́ ọlọ́lẹ̀ ìgbẹ́ ló bá ti ta lórí àìmọ́ tí ó yẹ kọ́ ẹgbẹ́ ẹgbẹ́ máa ti bá ẹgbẹ́ ìdáwó. Ọmọ náà ti bẹ nínú ìwé yìí láti ju ìlú ìbẹ̀ mọ́túmọ́ pẹ́sẹ̀ǹdé. Ó fún wẹ́ǹdé ìlú ìbẹ̀ mọ́túmọ́ tọ́ọ̀dé. Kódà ń gbà wọ́n fi ń dájú bàbá rẹ̀. Bàbá nílò òkú ọmọ náà pẹ̀lú àwọn kámẹ́rà tó sẹ́yìn sí ìgbà tí bí àwọn ọmọ náà jáde ó lóun ní ọmọ òun jẹ ọmọ òun kó ọlọ́mọ òun tó kó lé náà tó lè kó ọmọ òun kì í tí wọ́n dára jẹun bí wọ́n jẹun lórí báyìí láti nígbà náà ló ti jẹ ọgbọ́n òun lè ní ìdè nínú bẹ̀ ní tó sùn bẹ̀ ní ìlú bẹ̀ ní ní máa lè bá ṣe òkè sẹ́yìn ní fún àbáyé rò pé àwọn olóògbé àti alábàlá ní à gbogbo àbáyé náà wani kanan kalkuna na kawai kalkuna kudu gidi da ne suna gaba tun da su yi ma wani da su su kafe wanda ya kafe kafe ìmọ̀ wa ti lánàá wọ́n wá pa òun náà tí bàbá tá a máa fi níta fi gbé gbé lọ kí ẹsẹ̀ máa wọ́n lu ọmọ ìlú àbá tó bẹ̀rẹ̀ sí lọ́dún ìṣẹ̀jìdá ẹ̀rọ wọ́ àwọn tó àti ìdílé ajá àná wọ́n ti di ọmọ náà jáde ìgbà wọn ti jáde ìwé ìlú wa kọ́kọ́ jáde sọ́dọ̀ wa láti fi ayọ̀ ọba náà wà ó aláṣà ló wà ó láti fi máa ń láti fi bí aṣọ́bá méjì àwọn ìjọsìn náà àti bó bá sọ bá ti dá rí. àwọn gbà tí èyí di ọgbà ẹni náà ní ìtòkè ọgbà ẹni tí èyí jẹ́ márùn-ún náà ní sílẹ̀ sí mẹ́fà èdè bá ti jáde padà pé ọmọ náà ti náà sí náà. ọlọ́wọ́ ṣàlàwọ̀ àwọn ọmọ ọmọkùnrin ọ̀gá onídàájọ́. àti ìtawà bẹ́ẹ̀ ti gbogbo àwọn òbí ìwúyẹ àtàkì lọ apáta àwọn bí àwọn àdéhùn àìsàn ìgbóhùn àtọwọ ẹgbẹ́ rẹ̀. èyí ìjẹ̀lẹ̀ nígbà tí bá gbàgbé nítòsí wá bí ìwé alọ́kùnrin lọ àtọ́kùnrin ti lẹ́yìn lẹ́yìn ẹ̀sìn ìjọba àrùn àwọn èèyàn tó súnmọ́ wá rí àdéhùn wa bá bí ó màkánà tó kú láti náà Àwọn ìṣẹ̀lẹ̀ yìí bá a bá tẹ̀lé òjò ọlọ́wọ́ bá wa ṣe àrùn àwọn àrùn àti ìwé ní ó bẹ̀rẹ̀. Ọlọ́àdì àìsíláàmù ló wẹ̀lẹ̀ ṣáàmù. Ìsìláàmù ní solúṣọ̀ ní gbogbo gọ́ọ̀mẹ́rù ti máa ń tọ́jú wa ní. Tí a ń bá fẹ́ mọ́tò kalẹ̀, kàńdá lágbẹ́ ni, ẹ̀ẹ́dọ́kì ìwé lágbẹ́ ni, dálágbá lágbẹ́ ni, àkọlọ̀ máa ń bẹ́ẹ̀lẹ̀ láì ní máa wù ú àkọlọ̀ máa ń bẹ́ẹ̀ lálẹ̀ láì ní máa wù ú tí ẹ̀ bá ti gbó ìṣì ìṣàlọ̀ ní báyìí ní ìṣẹ̀lẹ̀ ọlọ́pàá làwọn ọmọ ìṣọ̀lẹ̀ jọ wa ọlá tí wọ́n láwọn ọdún káwọn ọmọ kéékèèké ń tàbí wọn àwọn ọmọ kéékèèké ń tèlé sí wọn ìdí nìyẹn lábá tí ó ní àwọn ọdún tó kú báyìí láwọn ọmọ adé ń lè máa lọ rẹ̀ sí wọn á gbọ́dọ̀ ṣàbójútó rẹ̀ lóòótọ́ bàbá ọba yìí bá wọn ń jábí rẹ̀ òun náà ló fẹ́rẹ̀ lápá ó sì láti ẹgbẹ́ ní gbẹ láwọn onímọ̀ ló ní mo báwọn onímọ̀ wẹ̀ sí nígbà àwọn káwọn onímọ̀ dábàá onímọ̀ ta nítorí orí ẹ̀fẹ́ mu. ẹ̀ẹ́dẹ́ tí di lórí ìwọ́n tó àwọn pápákọ̀ sí àwọn tọ́jọ́lẹ̀ ní tẹ̀lẹ̀ òun tẹ̀sí gàdí àtúmọ̀ àti ọmọ. wọ́n àgbà pé mo kàn

pàtó tó ojú máa ní inú rẹ̀ náà lẹ́nu tó sọ̀rọ̀ fún un náà táàkì tó ní ta. Jọba ọlọ́mọ dàda ń rọ̀ ojú ìtàlẹ̀ tó ṣàkóso ìlú ọ̀rọ̀ kí náà lẹ́nu tó fi ń ṣẹ̀lẹ̀ ọ̀rọ̀. Ààrẹ máa ń fẹ́rù àwọn ìjọba nílé àmì ìdálẹ̀. Ìlú bàbá ọ̀dọ́ wa pọ̀ láwọn àmì ìdálẹ̀ ẹni tó ṣe lọ sí ìdílé tó fi lẹ̀ náà. Òjò lè rọ̀ ká tẹ́lifí jẹ̀yà ẹni bá dẹ́rù òjò bá ìsàlẹ̀ tí èèyàn kan fi wá já bẹ́ẹ̀ tí ẹni tí wá sábẹ̀ kọjá láti lára ọ̀nà táwọn ẹni jáde bá tọwọ́ ọwọ́ bọ́ láti ṣe sábà òun náà ló sábà ọ̀nà náà tó ṣe é tí ọmọ ọgbẹ́ kò tó ọmọ tó yẹ lóko sí èyí tí ọmọ tó yẹ láti lọ́sàn-án lọ́sàn-án lọ́sàn-án lọ́sàn-án lọ́sàn-án agbélé ìpàdé ìwà gbogbo àbáta àmọ́ńgbẹ́ lọ́gbà àmọ́ńgbẹ́ bọ́ọ̀lù àmọ́ńgbẹ́ àbí àmọ́ńgbẹ́ tọ́kìlì àmọ́ńgbẹ́ tálákà láti dáná wà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kéré. ó jẹ́ sí tọ́gbà ọ̀dà mi nǹkan ìbànújẹ́ ló lọ àmọ́ ó ti di mọ́ṣúlá tó ta àti ọ̀sán jára ta. ìṣẹ̀lẹ̀ ní pèsè dísù ìdí ọkàlẹ̀ láti dàgbà ní gbogbo ayé ló fi wọ́n Mudah-mudahan masalah amanah kemudian sana masalah wajib itu Ìkọ́lá orí àwọn ìyá rẹ̀ olùdíjú ọmọdé ti ẹ̀dá ní. Ó náà láwọn olùkú rẹ̀ náà ń yọ ọwọ́ kọ́kọ́ mọ̀ tó lọ sàgbàdúrà nínú ìbànújẹ́ láwọn òkú wà lánàá wà. Ìjọba wa sọ pé ó wà lábàájá àwọn ọ̀rẹ́ lọ́dún yìí níwájú àwọn níwájú àwọn ara àwọn ọmọdé ọjọ́ ìwà ní àgbàkàrà àwọn ìwọ̀n náà ńlá. Bàbá ìmọ̀tán tó wà tẹ̀lé wípé ọmọ yìí fẹ́ mú lẹ̀. Ẹni sáfọ́ mú síkẹ̀ mú lẹ̀ ọlọ́mọ bá ti sọ. Ọmọ náà ti bẹ̀ pẹ̀lú àlàáfíà. Ìjọ ọmọ yìí wá ti pé ó bọ́ takan. Ẹgbẹ́ ìwé ti bọ́ ta ìwé láàrú pé ó ti wà lọ́wọ́ àwọn dọ́tọ̀ tó wọ́n ní ọ́fíìsì ìwọ́n ti wá. Tàbí àwọn tó ti sàá. Èyí ambulance gbogbo ẹ̀ lọ́ti gbé dé lọ́ti wò pé yẹ́ ẹ̀dá ìlú yìí dára ó wá bọ́ tàbí ọ̀nà òwá tó wọ́n máa fẹ́ dára pẹ̀lú ọdún ẹgbẹ́ ẹ̀dá fẹ́kọ̀ọ́ tàbí ìtọ́jú ọ̀sìn àmọ́nà òlé ọ̀sọ́ wa nínú ilẹ̀ lọ́ti gbé kò sọ fíjì bẹ́ẹ̀ kò sí kìíní lọ bẹ́ẹ̀ wọ́n lọ fíjì tí wọ́n bá ti ń jẹrẹ kódà bá nígbà tó fi lọ tó ti ìlú jẹ lẹ́fà ọmọ òun jẹ́ sàlágà sàlágà ẹni kan kò sí kàtìrẹ̀ ó ìgbó wá tó wọ́n gbogbo wá náà àti dọ́tọ̀ tó wá àtẹ́lẹ́kọ́ ló wá àtàwọ́ tó àtàwọn àtẹ́ Èyíká àwọn ìjọ ìròyìn tó kàwà ti tí ní oṣù kọjá A máa àdàkùn ẹjá lẹ́kọ̀ọ́ yóò ti kù lẹ́ni tí mo ń sọ yẹn kọjá dání náà aláwọ̀ àwọn ọ̀rọ̀ àwọn ẹ̀rọ ọ̀rọ̀ ẹ̀rọ ọlọ́run tí a máa fi ìṣọ̀rọ̀ ṣọ̀rọ̀ ìṣọ̀rọ̀ tó lè fẹ́ rẹ̀ ní lọ́kọ̀ọ́ èyí wọ́n kọ́ sọ́rọ̀ àkókò aláṣẹ́lẹ̀ láti bẹ̀rẹ̀. ọ̀rọ̀ wọn lẹ́ẹ̀kejì onífẹ́ nípa ti wà nínú oṣù rọjà oṣù alábòsí náà ti bá gbẹ́dẹ̀ aláṣẹ wọn kí àbòsí tí wọ́n ṣe ọ̀gá nǹkan máa dáadáa dáadáa ìdílé nínú ọ̀rọ̀ àwọn ọ̀gá. lásìkò yìí láwọn ọdún tó lọ náà bí wọ́n ń bẹ̀rẹ̀ àkókò yìí wọ́n máa ń pè ní àkókò àbẹ̀ àwọn àkókò àbẹ̀ tí a pè àwọn àkókò. kálukú ọba wa ń gbà wá lóko rẹ̀ nígbà.

asánilẹ̀ yorùbá àwọn àgbàlagbà kan ọdún lọ́lẹ̀ bẹ́ẹ̀ àwọn àgbàlagbà kan ọdún àtàkùn jẹ̀bẹ̀jì àwọn àgbàlagbà kan wọ́n ti ẹ̀kọ́ lè jà ní ìyẹ̀lẹ́ lórí àmọ́ àwọn àgbàlagbà ní wọ́n ẹ̀kọ́ lè jà ní ìyẹ̀lẹ́ àwọn ẹ̀yìn yóò rí àkọọ́lẹ̀ látọ̀dọ̀ ọ̀nà kò sì ní látọ̀dọ̀ àlọ́ àdáhùn ọ̀sán láti ní pàtó gbogbo wa gbogbo wọn láti wọn náà bá lọ ẹ̀ka àmàlùmọ́ àmọ́ ìjẹ́ rọ́jà ìjáwẹ̀ wọn bẹ́ẹ̀ ní rọ́jà náà tẹ̀ ká tó kọ̀ lágbó àwọn tí wọ́n máa mọ̀ kà sọ́tọ̀ rẹ̀ báwọn àgbogbo yìí làwọn kọ́ bá dàgbà wọn. ìwà ní rọ́jà kúra ara rẹ̀ náà lásìkò tó wọ́n ti kọ̀ sọ́tọ̀ rẹ̀ láà ẹni bá kanlẹ̀ kanlẹ̀ tó ní rọ́jà bàwẹ̀ àlọ́ táwọn arúgbó bá kú kò tẹ̀lé sínú àwọn bá wọ́n dára wọn. ìyẹn wá kanlẹ̀ kanlẹ̀ bàwẹ̀ lórí bàwọ̀ lórí rọ́jà wọ́n ti wọ́n wọ́n ti ìgbẹ̀ta àìlẹ́ ìmútàrọ̀ ti bú náà ẹ̀rọ ìwà owó wa àwọn náà lọ kú lọ́jà ní àdìgbò láwọn ìgbà ìmọ̀ ìjọ ìjọba tó ń kàkà lọ́wọ́ yóò wà ní ìgbà àpárí ẹ̀rọ ọjọ́ ó jẹ́ ìyá ẹ̀rọ ọjọ́ ẹni tí ó bá ṣe ń jọba ìjà ní ẹgbẹ́ ìdàkùn ní ilé ìwúlẹ̀ sí ìṣù náà. alẹ́ ní bá ti ní àwẹ̀ fún máa ń gbà tẹ́lẹ̀tẹ́lẹ̀ bí ẹni bá fẹ́ràn fún àwẹ̀ náà ní ìtòsí ẹni fẹ́ràn fún àwẹ̀ tó fẹ́ àtẹni tó ti kébé yá sí ìtọ́jú ti ìlú tó gbà wò ní bí a ń sọ̀rọ̀ ilé wọ́n níbi ìtọ́ wọ́n ìgbà wọ̀ bí a bọ́ akọ́jọ́ mẹ́wàá ń bẹ̀rù gbogbo ọjọ́ mẹ́ ẹnu bí ìfẹ́ yóò kọ́kọ́ gbà wẹ̀ lọ́wọ́ Ìjẹ́ tí wọ́n dàgbà ti dé ìwọ̀n ní kò bá ìwò kan o torí bá yọ bá àti tó pa wá láti ẹgbẹ́ ìgbà lẹ́kùn ní ọjà àti tó ní ẹgbẹ́ ìgbà rẹ̀ náà nítorí ọjà tí yóò já sí pé ẹni bá ti láàrẹ̀ lọ sí mọ́ sábà ágbà tó ti wà nínú oṣù sí ìdí ẹ̀ àwọn ẹgbẹ́ ń gbẹ́jọ́ oṣù tó jẹ́ tó láti lọ́rí àwọn ọjọ́ mẹ́ta ní oṣù àwọn ẹni jẹ́ thirteen fourteen àwọn onímọ̀ àwọn mílíọ̀nù mímọ̀ ti thirteen fourteen fifteen ni tọ́ ìyá wa mọ́ sábà gbà àbẹ́yàn ẹgbàwí ọjọ́ mẹ́ta dáadábí ní gbọ́dọ̀ mẹ́ta ní oṣù wọn ti mẹ́ta gbọ́dọ̀ tó kù yọ́wà bá àbẹ́yàn gbogbo tó rẹ̀ ìdí ìrẹ̀lẹ̀ wá ní ọba ní ìrẹ̀lọ́dọ̀ ìgbọ́dọ̀ ìrìnà àmọ́ ìtọ́lọ́wọ́ kò tó ṣe ní ìwọ̀ àkókò sí ní ìwọ̀ àárọ̀ sí àwọn àdájọ́ ní ọ̀rọ̀ rẹ̀. Gbígbàwẹ̀ nínú ẹ̀ ẹni tí bá mú gbàwẹ̀ tẹ́lẹ̀ sí sí ìwọ̀. Bí wá gbàwẹ̀ nínú ẹ̀ tó ní pé àwọn àtúwàtú rọ́dàbù èyí ìgbàlára lẹ́rù. Káàkiri wá gbà á mọ àwọn arúgbó lọ́rùn, káàkiri wá àwọn arúgbó lẹ́nu ọ̀dọ́nà wọn kò lọ́wọ́, kó rà sí ìbàjẹ́ ìrèlé, ẹni tí ó sọ pé ìwọ̀n ní káwùkú bá rẹ̀ rọ̀mọ́ yóò wá máa ṣe àgbẹ̀rẹ́jà lábẹ́ àwùjọ lébíké àwọn arúgbó kan táwọn náà bá rọ̀mọ́ ọ̀dọ́ tí bá rẹ̀ nínú àkóso yìí àwọn ìwà ah, ah, bá rẹ̀ gbogbo ilé yìí à ń tara wa jẹ́ ní ọjọ́ kàkà ní ẹ̀sẹ̀ náà gbogbo aná tó ní ọ̀rọ̀ rẹ̀. ṣé wàá lè mi ní pé kí ni náà máa gbẹ̀rẹ̀ ìlànà ìgbìmọ̀ àwọn ní ìgbàlódé. ní sọ́ọ̀dì yóò máa ń bí iye fún wọn. Èyí ó fún Tàbí Màdìrì, ó ní olùdẹ́ ìlú ń kọ́ sí i nídàájẹ́kọ̀ọ́ tá a ti bẹ̀yìn àtiwá sàlàyé ìtẹ̀lé ìmáà àti dáhùn yẹn ti tẹ̀lé ìmáà ọ̀nà mélòó la tọ́ ní ọ̀nà mẹ́ta kọ́ ọ̀nà mélòó la tọ́ wọn nínú náà ọ̀nà mẹ́rin ọ̀tọ̀ kí la fẹ́ ní àkọ́kọ́ àwa ti wọ ìdè ìgbà wa fún àwa làwọn fẹ́ ní ẹ̀sán ìgbà wo ìdè ìgbà àbúrò ìgbà ìjẹ́ ká ń tọ́ ọ̀rẹ́ ìmáàmù ọjọ́ ọ̀tọ̀kọ́lẹ̀ ọ̀rẹ́ ìrọ̀lára pẹ̀gẹ́rí. Àfẹ́ alájá kásọ̀ fún orúkọ gbogbo yá ọgbà ìmáà. Tálá pè lẹ́gbẹ̀ẹ́ ìmáà. Ẹni tí tí máa mú tó ń tó ṣe nínú ẹ̀dùn síwájú ìmáà ìgbàlódé. Ẹgbẹ́ àmẹ́lẹ̀ yìí, tálá búrò ìmáà àbíkáríká ní ọ̀rẹ́ imam àìwà ẹni pé yóò máa wà nípò pẹ̀lú bí máa mú nílò ọgbà ọmọ ọmọ tẹ̀lé lẹ́sẹ̀ tẹ̀lé wọ́n bí ọmọ tẹ̀lé wọ́n bá tó ọgbà ṣé yìí náà tó dédá ó ní lọ́mẹ́rù àwọn ará méjèèjì aláṣìṣe ni wọ́n lóye iná ẹlẹ́ẹ̀kẹta àbúrò imam táwọn àbúrò imam àgbà ìmáàmù olù ṣe jẹ yóò wà máa tẹ̀lé tí máa ń bá rúkú òun wà lọ rúkú onígbélò máa ẹni tẹ́ ẹ̀yọ́ á ní ilẹ̀ ìmáàmù olórúkọ aláwàfún ọmọ tálákù lọ́mọ sí náà ayọ̀ owó lè dà lọ́mọ sí rúkú kódà ló fẹ́ máa fi dídì kó tó jẹ máa lọ ìrẹ́lẹ́ náà olóòṣèlú ibi awádà fẹ́ sílẹ̀ ìwòlé ní ìta láti òkú ṣàmúwà olùgbónà tó wá ní ìwáyà àkókò rẹ̀ lọ sí bàlátẹ̀kùtẹ́lìwú alàtẹ́bí ní ẹ̀ẹ́gbọ́dọ̀ yapa sí náà ọlọ́tẹ́bí ní ẹ̀ẹ́gbọ́dọ̀ yapa sí ìmáà. Fọlá tẹ̀sílẹ̀ ìbò àrẹ̀ òṣèlú ẹ gbọ́dọ̀ yápa yìí òun ló wá bí ẹgbẹ́ díẹ̀ láàrin àwọn onímọ̀ èyí òun lè ní dáhùn onímọ̀ sí ìfà náà mọ́lẹ́nu tó ti ṣe pé dandan lápò gbogbo àwọn ilẹ̀. Àkọ́kọ́ onílé Pàlásì Kẹ́lìmọ̀ àlè ẹ̀ gbọ́dọ̀ yápa sí ìmáà ṣe níbi gbogbo nǹkan pátá àbí níbi àwọn tẹ́tẹ́ máa ṣe lórí ìlú tẹ̀lé lọ́wọ́ pé àwọn olùgbò àtúnṣe àwọn oríkàlẹ̀ ẹnu kò lórí pé àgbọ̀dọ̀ yapa ìwà àbòrí ìlúkọ àgbọ̀dọ̀ yapa rẹ̀ níbi ìlú àgbọ̀dọ̀ yapa rẹ̀ níbi ìlú àgbọ̀dọ̀ yapa rẹ̀ níbi gbogbo àwọn ìjọba ẹnu kò lórí àwọn olùdí àgbà ìwà wà wà òyì. Ìyàgbá ìwọ wà níbi àwọn nǹkan tó pọ̀ díẹ̀ sáànà mi. O lè pe ìjà àti ìyapa di àníyàn. Ìjà àti ìyapa níbi kí ni jọ̀wọ́? Níbi àníyàn. Ìyóò ní pé ìmáàmù bẹ́ẹ̀ ní irun àwa náà wá bẹ́ẹ̀ sí òun lẹ́yìn rẹ̀. ṣé máa mú ilé tàbí yàn tó káwá dàbí òní? ẹni tí wọ́n sábà ní wọ́n pọ̀ dáadáa àwọn olóòtú náà gbé. ìmáàmù ń dínú áṣírí lọ́wọ́ ìlú kí wọ́n ti lọ́wọ́ náà ìwọ̀n áṣù. àwa wá wọ mọ́sálásí àti ìdí ìrún lóko. ìjà àgbètò lẹ́yìn imam imam wa ti dúhù àmì àṣì àwa wá dà níyàn àṣì lẹ́yìn rẹ̀ ìgbà wa sálámọ̀ tán tó wá gbé ìfọ́ náà àtẹ̀tẹ̀ lẹ́mọ̀ bẹ̀rẹ̀ irun àṣì ìjẹ́rùn àwọn òbí èdè lálàáfíà nínú ìwọ̀n nínú ìṣẹ̀lẹ̀ àtọ́nà eléyìí ọ̀rọ̀ kan ní táwọn ilé mímọ́ pẹ̀lú òwúrọ̀ láti bẹ̀rẹ̀ wá. ara wọn ni wọ́n ta títí àdéhùn ìdákẹ́lẹ́ mi pé anábìrin ìnáwó ẹ̀rọ ìdàlùfẹ́ máa ń mú yìí kẹ́lẹ́ mọ́lẹ̀ ìgbà tí dé ìmọ̀mù fún ilé ẹgbẹ́ òwúkọ́ sí alájúwájọ́ pé fàdájọ́ fẹ́lì mú ẹ gbọ́dọ̀ yapa rẹ̀ ó ní wọ́n dáwọn ìdílé gbọ́dọ̀ yapa rẹ̀ ìmọ̀mù gbọ́dọ̀ máa ti asiri tí wọ́n wá máa fi ìmọ̀mù gbọ́dọ̀ máa ti ìṣà tí wọ́n wá máa fi àárín àwọn tí wọ́n sì mú mi lórí ẹnu àwọn àpá ẹni bí ẹ̀rọ. Àwọn màlìkíyà sọ́kè àdúrà wà ní náà àyà àtúntò àkọ́yẹ́ tuntun ní. Wọ́n ṣàkàfíyà. Àwọn sọ́kè láti máa bàbá àdúrà àdúrà àtúntò àkọ́yẹ́ tuntun lórí rẹ̀. والحنابلة الرواية المشهورة عنه أو كنت إلى الإمام أحمد بن حنبل وإنسان وجل وكنت تعلمه بالنور àwọn bí náà padà tó ń sọ̀rọ̀ nígbà pọ̀ mọ́. àwọn gbà pé èèyàn kan ò lè fẹ́ máa kí èrò ní kìlọ̀. ìwọ́ wá fẹ́ kí ọ̀nà rẹ̀ nìkan wá yẹn lọ́dún àwọ̀ ọmọ wa tò lẹ́yìn ẹ̀rí tí ń ya dáadáa wọ́n nítorí àníyàn ìlú ìlú ìlú kúlégédé kò bá pọ̀. eléyìí dàníyàn lọ́dún náà wọ́n ti rẹ̀. àníyàn náà nítorí ìjọba yìí padà tẹ̀sí Bára bí ti ta tó lé ìgbà wò bá tẹ̀lé sí ẹ̀fọ́ ìlú ọ̀sì ẹ̀ẹ́dọ̀gbọ̀ ìyàpá ẹ̀fọ́ ìlú ẹ̀ẹ́dọ̀gbọ̀ ìyàpá. Tọ́ lórí alámọ̀ yìí táwọn dúró lórí àwa láwọn ní náà táwọn ní àwọn ìjọba rẹ̀. الإمام الشافعي رحمه الله الذي الإمام الشافعي أخذ كلمة قل أن واجع لنا هو لفظ الإمام أحمد فهو في níbi àníyàn àlìyàpá báwọn ibi láàrẹ́bí lórí bàláàrẹ̀ sẹ́bìrò àrẹ láàrẹ́bí sọ tó wà pé wà nígbà àwọn káà bá rúkà tó bá ti rúkú ẹ̀

ọ̀yíká tọ́lá jàrìnà tó bá kírun lórí ìdòkó ọ̀sọ́rọ̀ ìlú olóòtẹ́ àtìwọ̀rún gbogbo ilẹ̀ ẹ̀dẹ́ sí orí lórí ìdòkó títò mìírànì ìgbìyànà pẹ̀lú eléyìí àdínábì fi ń tàlàyé ìtumọ̀ fàdáṣẹ̀ tẹ́lifú ẹ̀dáṣẹ̀ tẹ́lifú àlẹ́yìn àkàrí pàpà ẹgbẹ́ ìyàpá ìmọ̀rún ìrìn ìgbòho tí ó lọ níbi àwọn nínú ìlú ìgbésọ̀ níbi àníyàn àti ìyapa ìná ó sì máa wọlé ìjọba ìṣẹ̀lẹ̀ sọ́kùnrin àti pàtí ìṣẹ̀lẹ̀ bí ẹ̀rí àti pé pàtí ìṣẹ̀lẹ̀ bí ẹ̀rí ìṣẹ̀lẹ̀ yẹ̀dí ìbìlẹ̀ àṣọ yẹ̀dí ìṣẹ̀lẹ̀ ìbìlẹ̀ àṣọ olóńgbà àtàlẹ́ àwọn àdúgbò Muhammad sọ̀lá àṣọ̀lá báyìí lórí ìgbẹ́ ní Mìnà lọ́dún náà. Ìgbọ́n wọn bẹ ní Mìnà àwọn ọkùnrin ká àwọn méjì báyìí wá. Àwọn arúgbó akíkà lẹ́wọ̀ Muhammad sọ̀lá àṣọ̀lá táàbí lórí ìdí ní ìmọ̀ àṣọ̀lá àwọn Àwọn tí àbíjẹ́ ìwọ́dún ní ẹ̀jẹ̀ kan wọn kí ni lára. Ibi wọn ti wá sí bóòlù. Àlọ́bà àmọ̀ sọ̀rọ̀ àwọn àwọn àwọn tí wọ́n dúró yẹn. Ẹ bá ń kàwé ẹ bá ń bẹ̀rù wá. Ṣẹ́gbà náà ti gbọ́ pátá àtìlẹ́yìn ti àwọn èrú ìgbà wọn lọ́dún. Á fúra wọ́n ní ìwá àti wọ́n ti ń tàn lórí bí wọ́n wà náà bí ẹ́ ṣékèjì ní àti ṣe jù lábá yìí àbájá àti sọ̀kalẹ̀ bá lẹ́rẹ̀ lórí àwọn ọmọ ti gbọ́n ìgbà wọn ní àtúndì wa ni máa bàrà àkùnmà àti sọ́yìn yá màánà èyí ti ń tàn kí mu lẹ́yìn méjèèjì wà wá kó kí ló pọ̀ lẹ́yìn méjèèjì láti pẹ̀lú wa yìí. a ní àwọn èèyàn ìgbàwà ń bẹ níbi jẹ́sìwà àwájẹ́sìwà ìgbàwà bí àyí àwá rí pé ẹ̀yíjẹ̀ ìdíje àwájẹ́sìwà ìdíje àwájí àwájẹ́sìwà lórí ẹ̀làmìtìlà lórí ìgbẹ́ ìgbọ́lọ̀ Kábí ni òun ti tó rí àádùkò bí jẹ́ ìrìnlẹ̀ ìtàlẹ́ ọmọdé, àrẹ́gbà ni ọ̀rọ̀ àpọ̀ ìdásọ̀ ìlẹ̀ kùmà iná sọ̀tìlẹ́yìn kùmà bí eré ha ní kùmà tó bá tó lónìí ẹ̀ ẹ̀ tí òkè lẹ́lẹ́ lówó. tó kùmà àṣẹ ìtumọ̀ mẹ́sìkì dáadáa máa hà. adábìlẹ̀ padà wá wá ẹ wá wá mọ́tàláàtì àwọn akíjọba lọ́wọ́ ẹ wá mọ́tàláàtì wọlé kíjọba. adábìlẹ̀ fasọ́lì yá máa hà ayé méjèèjì ẹ lọ́kàn kú lẹ́gbẹ̀ẹ́ lọ́wọ́ pàtàkì yá máa hàrẹ̀ ẹ̀kọ́ àárín ìjọba ilé ẹ̀kọ́ fún ìbílẹ̀ ẹ̀kún ẹ̀kí ìwòlẹ̀kùn wọn. arábìnrin kì í ṣe bá wá sí ìbẹ̀rù wọn fàkínà àdákùmá nàbìlà fàkínà àdákùmá irú yẹn kí ni yóò jẹ báwọn tó ń ìlànà àníyàn ti yàtọ̀ àbájú òfin yàtọ̀ ìlà ti rí ọ̀rọ̀ ìlànà ìṣàkóso ìmọ̀ àtàwọn tí wọ́n tẹ̀lé wọn ní àwọn ọmọ wọn àti ìbáyà nínú ọ̀rọ̀ àwọn àdájúlá pépé orí ẹ̀ nínú àwọn ìlú kò dá àgbàdà láti ṣe àdéhùn àgbàdà ṣe ìlànà ìlú tẹ̀lé àgbàdà شيخ الإسلام المقدم جزيلا رحمه الله ورزوات قولي رحمه الله àwọn padà dúró bí ẹsẹ̀ èdè nígbà tí wíwẹ̀ yìí ajẹ́pàdé ní oníṣẹ́gbẹ́sí. tọ́ ṣẹ́gbàdé wá rí yìí ń láti yẹ̀ yàtọ̀ mẹ́ bẹ́ẹ̀ náà takúwá rí wù mí náà tó fara pẹ́ sáàmì yẹ̀ àríwẹ́ níbi ìsìdá olùmọ̀fíìrí lèlùfà ẹni tí ń bẹ̀rẹ̀ ó wá máa sí èrò lẹ́yìn àmìyàn àmìyàn tí ó bá sí ìdìrò àgbẹ̀ láti ìjọba ìpọ́sọ̀ lákàtí olóòmọ̀ sí gbogbo olóko mẹ́rin ló lọ sí àgbà ara nílé olóòmọ̀ sí So awal dia ada dia orang kalau ada sih jalan. Jadi dia yang nak nak nak semua itu jalan. Ah, anak kedua Muhammad Sallallahu Alaihi Wasallam. Wanita nasi kuda dan dan berkah Islam masuk masuk Islam. Anak diwaktu itu ini itu wajib. 18 days gbogbo 18 days yìí ìsọ́nà ibi náà ti ra kàáfẹ́ ra kàáfẹ́ ìlú àgbàdo gbogbo òun ti kí látà méjì méjì méjì èrú tí ò kí látà méjì méjì láti ọ̀sẹ̀ èrú mọ́gírì àròyìn àgbẹ̀ mọ́ kí lọ́sùn bẹ́ẹ̀ ọ̀kẹ́ lọ́ta àdàbọ̀ Àdìgbà gbogbo òun tó kù méjì méjì àtàkì gbogbo òun lókun mẹ́rin ó tọ́jú méjì méjì fún gbogbo èyí méjì alẹ́kùn pàpà ìbọn wá sí ẹ̀ka àtẹ́lẹ̀ àtọ́kọ́ ní ìgbàgbé yá àtàlà bàtà. wọ́n ní wọ́n tó wà ara mọ́tò àti máa ń fi òkú ẹ̀fọ́ pé kúùmù pàṣẹ́lú ràkàtẹ́ òkúrọ̀ yẹn. ẹ̀yà ara mọ́tà ẹ̀ ń di ẹtí rákà méjì tó kù sí yìí o bàtà iná sọ̀rọ̀ sàbà àwa ti wá àmì àmì wa àwa ti wá kí ló pè wá àmì àmì wa àbájé lọ sí ìlú náà ní fínísì àníyàn sí àdínẹ́bì ní kí o jẹ àníyàn sí àwọn tó mẹ́rẹ́ ìlẹ́bí ń kí o àníyàn ló papọ̀ ó jẹ́ bá dìbò dá sí èyí lágbàgbà rẹ̀ lágbára bí ẹ̀rọ àwọn àwọn ìṣàkíyèsí ṣùgbọ́n wọ́n padà wá sáré ìgbà tí wọ́n ti gbé ló sì jẹ́ láti náà láti ní ṣe é ìgbìmọ̀ àṣáájú oníṣòwò alábàbà ìfàmì ọ̀gá ọ̀gá ọ̀gá àná. àwọn ní pé tí ó máa bá wa tí wọ́n kà ó máa ṣe kọ́sù lákàtà tó lè lórí. tó máa bá ọlọ́dà wa sọ bẹ́ẹ̀ ẹ̀yà àmàlà káṣá tààrí ẹ̀yà ara على كل حال أوار يقول هنا لا تيوضع هي وضع من رسول عبد الله بن عباس رضي الله تعالى عنه وعن الصحابة أجمعين أنت النبي موسى كنا مع ابن عباس لمن نحن ó láwọn wá pẹ̀lú Abdullahi ibn Abbas nínú mọ́ta pàkúlù olóòwò akọ Abdullahi ibn Abbas nínú sẹ́lẹ̀ ìdálámà owó akọ Abdullahi ibn Abbas sí ìdùnnà ìlàkúnnà máàkún sọ̀ndẹ́yìn àgbà ó ní ibi tí àrìnàjò rẹ̀ yíwá tó kàní tábá wá sí mẹ́rin àwọn ọmọ sí wa wà ìlà ọ̀rọ̀ jáìnà ìlà ìhànìyàn àmọ́tàwà bá wà jáde wá sí pé àwọn àlàwádé dáàbò ìṣọ̀ lẹ́yìn náà rákà àbò rákà méjì ni àwọn tí aláàbòláwò àbáwò bàtà kò fi ti nìkan súnmọ́ tú àti nìkan súnmọ́. jẹ́rìí ń lẹ́sí o súnmọ́ àlejò àwọn ọmọ ní súnmọ́ bàbá àgbẹ̀rẹ̀ àbùkọ́ ọlọ́wọ́ àyè. èyí ti a lè ṣe ní àdéhùn ìgbàláwọ̀ káàkiri wáyé àníyàn yíyàtọ̀ àbáníyàn ò ìyẹn fi yé wa pé àníyàn ìmáàmù àti ẹni tí ń bẹ lẹ́yìn ìmáàmù ó lè ṣe kí ni ó lè yàtọ̀ tó bá ti wá yàtọ̀ ìṣílẹ̀ ìlú ó lè bá ti kó wá àníyàn rẹ̀ ó ṣe kí ni àti ìgbàna bẹ̀rẹ̀ ní ọ̀nà ìgbàlú ó sì lè fi dáná ní ìṣẹ̀lẹ̀ yìí. Alúgbà bẹ̀rẹ̀ ní àgbẹ̀lá àdúgbò rẹ̀ oníkàánà mọ̀háàdù ibi dábàlọ́ ìsọ́lì máa nàbí ìsọ́lọ́lá wọ́n ní mọ̀háàdù máa ń dábàá kírù pẹ̀lú àjẹ́bí yóò kírù ìṣàlàyé pẹ̀lú àjẹ́bí túnbọ̀ yẹ́ jẹ́ tó bá kírù pẹ̀lú àjẹ́bí yóò wá tó padà sádùgbò wọn àdúgbò wọn tó bá padà sí wa ìgbà méjì bí ìgbà àtàrí pé tó pẹ̀yẹ́ tí àìsàn níbi tó rẹ̀ yóò padà tó ràwà látúgbò rẹ̀ ó náà yóò wá sí ìmáàmù alúwà tààlọ́ yóò tàn á àkọrọ̀ tàbí tó sọ̀rọ̀ bá wà ìwọ̀sọ̀rọ̀ àmàlà yóò tàn án ìlú ṣáàlà lẹ́yìn wá pẹ́ àbẹ̀jọ́ kan pẹ́ pẹ́ wọ́n sáré lójú. Tọ́ ìgbó wá pẹ́ mọ̀háàzì òun sì fẹ́ dáàbò bá láàrin ẹ̀yà lẹ́yìn òun lè lọ nínú ilé ìgbà ńlọ lọ́dẹ̀ lórí ìbámu ní lásìkò tiẹ̀ náà ó wá dá gbà wà mo ti lọ́jọ́ sẹ́wọ̀n náà wọ́n tó fẹ́ kí o ṣàlàyé lọ́dẹ̀. ìgbà wa kí ni tán tó mẹ̀ta á ẹ̀sìn kòkó wọn ó bá wá lọ́dọ̀ àwọn ará àti ìjọba náà. àwọn ọlọ́run á dá wọn nípa ìgbà náà annabi ana da farko har mafi a ina san ruwa da annabi ruwa wanda da ruwa Muhammad sallallahu alaihi wasallam adaban ma'ahu kuma gobe a gidan ko da gidan ne ruwa wanda da ruwa Muhammad لكن الإقرار أمر من الولد والأعضاء ونذكر محمد بن نور أحد الولد الإقرار فلا مقارنة olórí yẹ omi òkú láti padà nù. Ìjẹ́sí ilẹ̀ Yorùbá àti ìwọ ọ̀wọ̀ táwọn ọmọ tí ìlú wọn fún àbá. Ìjẹ́sí omi wọn ní ọmọ tí ìlú wá fún padà nù abẹ́rẹ́ àti ẹ̀kọ́ olùjẹ́sí máa ń lò. Wọ́n wá ní wájú àgbà. Àgbáńgá ìyàwó tí ó fojú tó tó torí ẹ̀ wá. Àwọn àti ìlú àti ìlú gbogbo àwọn ìlú àti ìgbàlè dáná ṣe àwọn ọmọ tí ó gbọdọ̀ wọ ìlú ẹ̀kọ́ pẹ̀lú àwọn ọmọ. alákùnrin bá lè wọlé máa wà bá a tẹ̀lé fi bá ń lọ sí ìlú ẹ̀kọ́ wọn yóò gbó àti àti omi bá a tẹ̀lé fi bá bá àwọn ìlú dáadáa lè sọ fún ìlú Adakun ha ọdún wa wà. Àdàbí ilé ìjọ náà yíò ìjà òun náà àwọn ìjọba rẹ̀ náà ọdún bá ti dájú nígbà tó ń yí lẹ́yìn mú ní ìṣúná àkókò wa délé ó wá sí àwọn ìlànà. Ibi Mùhàdù ti wá sí ìwọ̀n tí ìdájọ́ náà tó ti bá gbà náà. Yóò bẹ̀rẹ̀ sí ní kéwúlẹ̀ ìbájú àbáyé kò lè jẹ́ ní bá kọ́ra rẹ̀. Ẹ àádà náà ló ń ṣe ní ẹ̀ àtàndì mẹ́wàá. Ẹ bí a ló dúró ní mẹ́wàá tó bá ń lò. Àlùkò yẹn tó bá ń lu yí. Àlùkò tó bá ń ṣe tó ní ọgbọ́n máa yà á. Ó bá ń ṣe sáré àwọn mi yìí á inú lọ wà fàbù tó tó tó bá yìí inú sí ọkùnrin lọ́nà inú bí àìlú kí ní àjí láti fà àtàzàlà ọdún lọ nílé ìrìnà ọ̀rọ̀ ní ọ̀pọ̀lá a ní ọkùnrin lọ́nà bá ti di àà ah, níwá wá rẹ̀ jọ̀nà ó ti gbọ́ ẹgbẹ́ lọ́lẹ́ o wọ́n ti gbọ́ ẹgbẹ́ kan lásán là bá sí òde lọ kò tún òun ní bẹ̀rẹ̀ o ìrun tó bẹ̀rẹ̀ pẹ̀lú ààbò náà ni àmọ́gbò orí pé ó ṣe ti ní ìjìnlọ bí ọgọ́rùn-ún ọjọ́ àwọn obìnrin òde ìfarada yẹ ó ti gbẹ́gbẹ́ ó ti lọ kú rẹ̀ ó lọ kú ó ti dìde ó ti dé ó ti ṣe èrò ìgbàlẹ̀ pàtó yìí nígbà wá ní òótọ́ láwọn ìyá tó wá bọ́ fún mi á nà fà nàrà nàrà nígbà òsì wà lọ sí òbí nàrà òyà á ìwé àmúnábìkí wo oníbàdàn àpapọ̀ èmi ò wú àmúnábìkí èmi ò wú àmúnábìkí ìjà ìdíje jẹ́ kódà ọ̀rọ̀ yà náà ló kọ́ sí àwọn àlàáfẹ́ àti ìwé àmúnábìkí فأتى رسول الله صلى الله عليه وسلم فقال لقد رسول الله ọba tọ́lú àlọ́bí wa láàpẹ́ ló bá mú. ó ní àtọ́bí nígbà mohamed sọ́rí mohamed tó bí jẹ́ ìmọ̀rún ìsọ́lì ìmọ̀ àkà yóò wọ́dọ̀ ní àtọ́bí ló ti rù pẹ̀lú rẹ̀. túnbọ̀ yóò ti lọ sọ yìí ayé kúkúrọ̀nà yóò fún wa wá padà ayé kúkúrọ̀nà yà rẹ̀ fún lọ́tọ̀ ó ní òtún ṣe ìmọ̀rún fún àìyẹ́ ìṣe ọlọ́run wa inna ma na'mu ashabu mawada wa na'mu min al-jinna ila tabi lo jalawa wa ala ila wa jiu àbílẹ̀ ojú àtàkàtò àbújẹ omi tó pẹ̀lú tí wà á gbá jọ́wọ́ lẹ́yìn yìí ìjọba lọ́rùn rẹ̀ lẹ́sùn wà ìlú wa ọ̀pẹ́ ìlú àwa àtàkùnrin àkórí àwọn àkórí láàkùnrin ọjọ́ máa tó àkórí ìlànà àwọn àwọn ọgbẹ́ tí ìlú àwọn ìlú ó dáàbò nígbà tó lè pé wọ́n náà àwọn ìlú àgbẹ̀lúwá tó lè wá tó dáwà tí ń fẹ́ lórí ìlú àà yóò àfẹ́ kí àwọn táwà ń lè tó sí àmẹ́bí àwọn tàdáwà rí mi ní wọ́n á ti wá lé kìí yóò tún wá gbé ní òní ìwọ̀n tó ti lé jẹ́ torí ẹ̀kọ́ ra na àmà, àrẹ́bìdá ọ̀rọ̀ òṣìṣẹ́. المدينة لم تكن عليه مع بعض الأقوال إن تعميلها أن يكون لك أنا جاء أيها أما يا معاذ إلى معاذ أفكار الأنس ونبي سنة أنا الأنس ونبي سنة وما اقوى أنا أنا اقرأ بكذا اقرأ بكذا قال ما الأحمد الله انا أغير الله أنا ما أقول لك أنا اقرأ بسبب اسم ربك الأعلى قالوا قول اسم ربك الأعلى أعلم ربي وهو يسلم وهو أنا يا معاذ يا معاذ لا تكون فتانا ما تقول لي بجناح فإنه يصلي وراء الكبير والضعيف والمحارب والمصعب هذا طيب وصلي أريد أن يهدي ولا يهدي أبو هذا عند الله

Mọ̀háàdì ó ti ọmọ ọ̀ràn rẹ̀ lẹ́yìn àdájú ìṣà. Tó bá kún bẹ́rẹ̀ ó tó nà lè ní ìwọ fún ìlú ìṣà. Ẹ̀yà ti ṣe láì méjì méjì. Èyí tó kí lẹ́yìn àdájú ọ̀ràn rẹ̀. Ìgbọ́n jẹ́ tó tó ní ìjà àwọn èèyàn rẹ̀ kí lòun yẹ̀ sí ẹ̀ nàbílà. Àwọn èèyàn rẹ̀ jẹ́ sí lẹ́yìn rẹ̀ sí àwọn èèyàn sí wọn. Ìbí àwọn àbá àti ìlẹ̀ ìjà nígbà bá tí wọ́n ń torí náà nílà báyìí náà ń gbogbo ẹ̀ láì láti ilẹ̀ ṣe ń yàgò àwa wọ mọ́tálá tí wọ́n ti á sùn lọ́wọ́ àwa wá ṣe òṣìṣẹ́ ìrú gbèsè ìlànà àwa ẹgbẹ́ mi wọ̀n. àmọ́tá wá wá jọ ìlú wọn àwọ̀ ó wà á dà bí ẹ̀rọ dúró. ìmáàmù ó ti dà bí ẹ̀rọ àṣọ bàbá wa kí irun náà àátẹ̀tẹ̀ wá tó ṣègbọ́n mọ́ àátẹ̀tẹ̀ wá kí irun mú àbàlù yíyà ní ilé ìfowópamọ́ àbẹ̀lẹ̀ rẹ̀ àníyàn ìmáàmù àti ẹni ìmáàmù ó lè dídí ní ìyàtọ̀ èyí ń jẹ́ ẹ̀rọ láàárín ẹ̀ àwọn àbá àtọwà gbà báyìí ẹ̀rí yàtọ̀ ìgbọ́n wá sí ibi ká máa kí wà àwọn ọ̀rọ̀ báyìí àwọn bí wà tó wá sí wá jẹ́ òun kọ̀ọ̀kan rẹ̀ wọ́n ní lórí pàtàkì ẹ̀sẹ̀lú kó àríkà lẹ́rú tẹ́gbọ̀rọ̀ látàkì máa lò ní àwọn tó lè lórí àwọn lápárá tó lè ààrẹ nípa ní àwọn tọ́láwọ̀ pátá nílẹ̀ ìjàpá ní àwọn ṣàkíyà على يوم القيامة سبيل من قدم على سبيل عدالة الله أوائل إذا اختلفت سورة الصلاة káwòrán mú wá ti jọra wọn táà lè wá lo ìpàmù ní àti àwòrán mú jọra wọn pé wọ́n tí ìṣà àwọ́ ṣẹ̀gbẹ̀sábá tí lórí lọ́wọ́ wọ́n tá lọ́wọ́ tí ò sí ológun mẹ́rin ológun mẹ́rin ológun mẹ́rin ológun mẹ́rin ológun mẹ́rin ẹ̀kú jọra mú tọ́ àwọn akẹ́kọ̀ọ́ ni wọ́n ń jẹ́ ìṣá ìlọ́gbọ́ ìwọ wá jẹ́ kí ìrún madrid jẹ́ àwọn ọlọ́pìn ìjọ ìjọ àìjọ́ tí ìjá ìyẹn wà fi ẹ̀yọ́ láàrín àwọn ènìyàn láwọn ní ìdí ìwà tó náà àgbàfẹ́ ìsìláàmù ìyàwó àwọn àmọ́ òṣèré àtìmọ́sí lẹ́yìn ẹni ń ìṣà wọ́n wò náà ìjọra wọ́n tí bàbá yìí pé bàbá jẹ́ ẹni kó ẹmọ́ ìjàpá ní tó kojú nínú ìṣe níbi jẹ́ kí ń kí máa ń lọ́wọ́ ẹ̀ lọ́wọ́ bá tẹ́lẹ̀ tẹ̀ ọ̀pá tàbí wọ́n tí làkáyà ń kọ́ tó wá lọ rẹ̀ sára náà ìmọ́ mú jù lọ sí òkè àwọn yìí ti wá ní olóṣèlú wà láti ọ̀sẹ̀ ìlú àdó lẹ́lọ pé a lè fi dún ìlẹ́yìn òní àṣírí àmá àti kí mẹ́sìrì ìlẹ́yìn òní ẹ̀yà kí sì lè yí wọ́n lè àtàkùn lọ wà láti ọ̀sẹ̀ ìlú àmá àjàwà àwọn bí wọn wà lọ àwọn ẹni tuntun àníyàn tó bá tó náà kò náà là á ẹsẹ ìdílé ìgbónílọ́sí ìlú ìjẹ́ ìlú ní ìṣá. nígbà àníyàn tó kọjọ yàtọ̀ náà ó kàn ṣe ní tó dàbíyàn tó kì ṣòwò ìgbàníyàn mọ́ ìgbé gbàgbà káníyàn lè yàtọ̀ kí wá ní ìgbẹ́ tó ń tò lè yàtọ̀ ó rà pé tẹ́lẹ̀ yìí yàtọ̀ sí ní eléyìí kí ni pé tó tó bá dàbíyàn mọ́ ìgbé mọ́sílì náà lọ. Tẹ́tọ́ wá dé ní láti ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ àkókò kó náà ní mọ́ra táyà. Àwọn àdúgbò ó ti já ká ìmọ̀rù wọn ní àpá ọmọ ìlú mọ́. Wọ́n ní ìtumọ̀ rẹ̀ pé ó ti dà lórí ẹ̀ka ìlà. Yóò ní pé ó ti ṣe ìwà, ó ti ṣe ìṣẹ̀wà. Ìyẹn ni pé ìta àtàlàyé ti dà lórí ìwà. Tẹ̀wọ̀n nígbà tí mo á ti pààrọ̀ kí ó yọ rẹ̀ kó lẹ́yìn ìmọ̀ irun mú sí bá bọ̀ ní jẹ́mà irú yẹn náà ni ó kí lọ kò kí mi kò bẹ̀rẹ̀ mí irun náà ló kí lọ́bọ̀ ó ti yọ rẹ̀ kó lẹ́yìn ìmọ̀ onímọ̀bíìbì náà tó bá lórí ẹlẹ́ẹ̀kẹta òun náà lè yọ rẹ̀ kúrò lẹ́yìn nígbà tó àníyàn lè ní ìgbà tó wá pé báyìí ó ní ìdàkáyá ó ní nínú ó ní ìdàkáyá ó wá ní nínú àwọn tó wá ní kódà gẹ̀rẹ̀ àtúndì gbà bẹ̀rẹ̀ èyí pé ó ní lè mọ́ sàlámà ó máa bẹ́ẹ̀ bí àkáyà ó wá mọ́ sàlámà kí ìmọ̀ ń lò ó wá sí lọ́tẹ́lẹ̀ yẹn sí ẹ̀ ìmá débi mọ́ àníyàn ti yàtọ̀ wà ìdámẹ́lẹ̀ àmánú ìmìnà iṣẹ́ tá a ti lọ sí àníyàn ní ọ̀lẹ́ méjì ní ọmọ dáadáa ilé ìwé àwọn àlàyé tí ó lọ láàrin àwọn àbá lórí ìrìn ojú ẹ̀ka àkọ́kọ́ ìrìn láàrin àwọn àlàyé lórí ẹlẹ́ẹ̀kejì lábá fún olú àti ìrìn náà ìwà náà bí ها؟ أنا يعني إذا كبر فكبر وإذا ركع فاركعوا وإذا ركع فاركعوا وإذا قال سمع الله لمن حمده فقولوا اللهم ربنا ولك أيوه أنا أقول أن يبارك سمع الله لمن حمده أيوه ربنا ولك أنت أن يجب أن يكون هذا اليوم في أحسن tẹ̀lé àgbà òyìnbó àwọn aláyé rẹ̀ ní pé yìí ó kọ́ wa ní bá ń bẹ lẹ́yìn a máa sọ tẹ̀lé a máa sọ wà

يضمن سمع الله لمن حمده حمده يوم بيتل شوبي شوبي دورو wọ́n ní tó bá wá náà ló tẹ́ yóò fún wá sọ pé Rabbana wa lakal hamd Rabbana ó mọ̀ sáàmà ní fó ìyẹ́nà àbá ibo ti méjì yìí tó ìjọdúnwà ní pé sọ́lù tàbára àìjùmọ́ ní ó mẹ́lù alábi ẹ̀rọ tí kẹ́kẹ́kẹ́ ẹ̀rọ ilé nítorí àti pé méjì làtẹ́bí ní ẹ̀ kéméjì ìjìlára tó rọ̀ sí ìṣẹ̀lẹ̀ àmọ́ọ̀rùn ìwọ́lá àríwá ó láàmọ́ wíbọ̀ láti orí ìrùkú tàbátí wá dúró tán àwọn àtúnfẹ́ rọ̀ fẹ́rẹ́ wọ́n lẹ́yìn tẹ́wàá ní gbọ́dọ̀ ọ̀rọ̀ gbọ́dọ̀ wọlé kàlíkàlí ọ̀nà mẹ́rin làwa máa ń fi wí. ní ìsìlámù náà wọ̀ọ̀sì yẹn ti mẹ́rẹ̀ ẹ̀rí kò ní sáà nínú ẹ̀ gbogbo ẹ̀ ló dájọ́ àdáni. a lè sọ pé ọ̀fàna wàlágà ìlànà tó rọ́bàna lága ìwòsàn tó ní wà ìwòrán lápapọ̀ rọ́bàna wà lága àwọn tó rẹ̀ lẹ́gbẹ̀ẹ́ ayíwà rọ́bàna lága ẹgbẹ́ ẹ̀ṣẹ́ ẹ̀ta orílẹ̀-èdè àti àmà ọmọ tí wà ní ọlọ́pọ̀ àwọn Allahumma rabbana wà lága ìwòsàn Allahumma rabbana ojú mélòó iṣẹ́ ẹ̀rí oníkáwá yọ ápùwàbí àmà òun náà sí ibi èyí tí ò ní ní wáwù náà tẹ́lẹ̀ ti tànà sọ́lẹ̀ kan awájẹ́ àwọn Gbogbo ẹ̀lú ṣúgbọ́n, gbogbo ẹ̀lú ṣẹ́gbẹ́ ìjọba ìjọba. Ìlàpàá kọ́kọ́, ربنا ولك الحمد ربنا لك الحمد اللهم ربنا لك الحمد اللهم ربنا لك الحمد mẹ́rẹ̀ ẹ̀yìn olókèdè olè tó kó táwí ló náà yóò àwọn bá náà máa mọ́lẹ̀ ìwà ní ọ̀dọ́ lórí ìgbà tó ń fi àwọn gbogbo ẹ̀rọ láti ọ̀rẹ́ bákan náà àbí ìwà náà lọ́wọ́ ìlà sájádá bá ń fi jòrò tó bá fi orí kalẹ̀ sí rẹ̀ ẹ̀yìn àti ilé ó wá ní wà ìdá wà ìdá tọ́lájà níjànì pàtọ́lù jùlúùtán àjùmọ̀ lábẹ́gbà ní bó bá wá kí olórí ìdókòó ẹ̀sẹ̀ ìmáàmù inú ìbẹ̀rẹ̀ ní ìtàmà ní ẹ̀dà ìmáàmù lẹ́ta ní pé ìmáàmù gbé ní gẹ́gẹ́ ibi ìrù. Ẹ̀yìn gbọ́dọ̀ máa ya parẹ̀ tí ó lókè ẹ̀yìn gbọ́dọ̀ máa ya parẹ̀ tí ó bá ń fi Tó bá ń ṣe aláwà parẹ̀ ya aláwà parẹ̀. Tó bá ti gbogbo ilẹ̀ ya rùkú. Tó bá sọ pé, Sọ́lé Aláwọ̀ اللهم ربنا ولك أيام نقول ربنا ولك الأحلي ليس لنا قادما حمد لنا إذا حمد وإذا سجد فالسجد طبعا تقول لك لا إله إلا الله وإذا صلى ذلك طبعا فصلوا جلوسا أجمعين عندنا بيبي بلا تختلف عليه الجدول إلى نفسك الجدول تنجيل ìmọ̀ ní olóògbé ogun àwọn àbá àdíjà pẹ̀lú àwọn olùgbé láti ó sọ fún bàbá ìwé ẹ̀dá tó tọ́ ìmọ̀ ẹ̀sìn wà ní ẹ̀sìn ìmọ̀ ní ìmọ̀ ní ìjẹ́sọ̀ ọpọlọ àwọn àbá àwọn àwọn ọ̀rọ̀ yìí ìjìnlẹ̀ ìjẹ́ tàwa torí àwọn àkọsílẹ̀ láàárín látọ̀dọ̀ àgbẹ̀dẹ̀ àwọn àwọn صلى الله عليه وسلم أجل رجل في وجدت الشيء اللي كان يقرأ محمد صلى الله عليه وسلم فلو حديث الرسول إبراهيم بن عائشة رضي الله تعالى عنها حديثنا من سعيد قال قلت له سعيد إذا كان النبي أنت عندما كان النبي يخاف أنت عن نفسه وعبده قال لي هو شخص أعلم شخص مستقيم هو الذي أبو بكر الله عليه النبي صلى الله عليه وسلم قال له أنا جايبه مني fẹ́ǹsìmán mo bá wá bẹ̀. so àdánùwà wà lórí òkú àbúgbàtà ìwádìí tó gbé àná ẹgbẹ́ tó gbé wọ́n tí wọ́n lọ́dọ̀ ẹ̀ka náà tó gbé àdájọ́ òde tó òde sẹ́ńtà tó gbé lè ojú kú ṣùgbọ́n àbúgbàtà ìwádìí wà lórí ìdúró ẹ̀yọ́ àwọn jẹ̀mọ́ọ̀ tán wà lẹ́yìn náà tán tó bá lẹ́yìn àbúbákì àwọn náà wá sí ìyẹ lórí ìlú àlẹ́bí ìlú wá sí orí orí meanwhile habib ìjọ sọ pé wà sí ìdá sọ́nà jẹ́rìíṣà sọ́sọ́nà lùlùmọ́sán àjọ̀rò ètò ìmọ̀tò ìbá sí ìlú ìlú gbogbo nígbà papọ̀ náà ẹjí ìrìn orí tẹ̀lé kádàkì ìbí fẹ́ jẹ́ nínú a ní níjọ́ náà ó yẹ káwà sí ìmọ̀bẹ̀ lórí ìjókòó tí ó gbójẹ náà náà mọ̀bẹ̀ lórí àárín àwọn àpapàá àdúgbò ìdálàfíà bóò láti wájú bóò láti wájú ìta àbọ̀jọ gbogbo àwọn tó ń pàdé àdúgbò ìdálàfíà ìmọ̀lá bí i máa ń lè ṣe rẹ̀ tàbárẹ̀ ìgbésí ṣe pé àbí lọ yìí mú mọ́ta àrùn iná àwọn láti ẹjì náà rọ̀ ìgbàfẹ́ tapora wọn ẹwọ́n ní àdíjìlá ní tí wọ́n bá jẹ́ tí wọ́n bá ti ròyìn òkú ilẹ̀ tí lórí ìdòkó àdíjìlá ọlọ́pàá náà bá ti lórí ìdòkó ogun jọmọ́ wà lórí ìdúró ó mẹ́rẹ́ tapora ọlọ́pàá yóò tapora ọlọ́pàá Àwọn àbí ìbìyàn ìtàkóra wọn

tó dàbí pé inú tẹ̀lẹ̀tẹ̀ yẹn ó wá sàlàyé fún wa tó ọ̀rọ̀ àkọ́kọ́ ìpamọ́ ìkànnì náà dùn ìgbẹ̀yìn náà dùn àkọ́kọ́ mọ́ wá jẹ́ ọ̀ṣun. Tọ́ pẹ̀lú ọ̀nà tá a pa lárẹ́ tẹ̀lẹ̀ èwo ló wá gbẹ̀yìn. Èwo ló wá gbẹ̀yìn pẹ̀lú sàlàyé ìtọ́jọ̀ kò lè lórí pé a ní fi ààrẹ láti ẹ̀rù sí tó fi kọjá sí tó ń jẹ́ bíbítì ajẹ́kẹ́ ìsáàbọ̀ ìṣẹ́ tí máa ń mú bá sí olórí ìjòkó gbogbo ìjàmó máa sí olórí ìgbó pé kò kò fi àkọ́kọ́ ń kámọ́ lè wẹ́ tí ó fi tó bá sí olórí ìjòkó wẹ́rẹ̀ tó lórí kámọ́ lè wẹ́ àwọn àtẹ́nu àwọn àpá ibi tí mọ̀ dájú àwọn ọmọ wọn ní tẹ̀síọ̀tẹ̀ káàkiri ó lẹ́yìn náà ó ní bí orí fún ní orí àwọn sọ̀hálà Then àdẹ́gbà Muhammad wà kàmílà ààrẹ tó ṣe ìwé tó fi ṣàkìtàwé tó fi wọ́n lábẹ́ ẹ̀dẹ̀ wùdẹ̀ tó láti rí nínú Lára máa ń ìrùn gbogbo ní ìtẹ̀ lẹ́yìn ti máa sọ báwọn wọ́n ní mo jẹ́ ìjì ní o jẹ́ pé àlàyé àwọn èdè ìdájọ́ lẹ káàkiri dáńkà lẹ́gbẹ̀rẹ́ wa ìdájọ́ ni pé ìjọba ní ká mú tó kí máa ń kó bá ní ẹjú ìgbà tí kò àwọn àbúrò lẹ́lẹ́ mi. àwọn àbúrò lè wọ́n ní àwọn àbá àlọ́wọ́ sọ yìí àwọn àbá àlọ́wọ́ ní wọn àti máa ń ṣe àyà wọ́n dà máa ń wọ́n àti máa ń wọ́n àwọn onífà wà á àwọn ìrọ̀ ọlọ́pàá ní ìlú ẹ̀dá àgbà ní irú káàdì ẹ̀jẹ̀ kọ́ọ̀sọ́n ìdàgbà ní ìṣẹ̀lẹ̀ ní àwọn àgbẹ̀sọ pàdé ní ìlú kan ló ṣe yẹ Èdè ìwé sáàrùn ọmọ ìdí yàrá gbogbo. Wọ́n ní òfófẹ́ nìkan ó wá ní yàrá ìyàn lórí ìjòkó. Àpàyàkà lẹ́gbàá Muhammad

Àríbẹ̀ ni àwọn ilẹ̀. Àmọ́ tẹ́lẹ̀ yẹ kọ́ tó ń pèsàlè. Nínú àwọn òṣìṣẹ́ láti òṣìṣẹ́ àlẹ́rì ìkàlẹ̀ òlàdúláṣe ó máa ní ìyàwó lórí dáwà àwọn nàìjíríà àtẹ́gbàlá ní ìgbẹ̀gbẹ̀ ìlẹ̀ àwọn ẹlẹ́ẹ̀ẹ́ta àwọn àdéhùn méjì àgbègbè méjì àkóyí làní ìlànà ìjọba àkóyí ẹ̀yìn tẹ́lẹ̀ kan wá pàtàkì pẹ̀lú ìjọba àkóyí ààrẹ láti lọ́rọ̀ ìlànà ìlà bá àjà àjà ìlẹ̀kán àjàgbà ẹ̀ka láti bèèrè ìjọba òjò láti lọ wá kòwò lọ́tún ẹgbẹ́ lọ́bí tẹ̀lé ìlú wàjáàmù àwòlá mìíràn tẹ́lẹ̀ láti lọ méjèèjì lọ́wọ́ lẹ́gbẹ́ ìtàkùrọ̀ yìí. Òlùkọ́ kúrò wà lẹ́nu sọ pé wàdíyà sọ́lìdà jẹ́ lídán, bàbáàlù lùlùdán, àjẹ́rọ̀. Nígbà bá tí òun ní ìjòkó yẹn ní bí tí màá mú bá rẹ̀ bẹ̀rẹ̀ rẹ̀ orí ìjòkó ló wá bẹ̀rẹ̀. Yẹn tó wá dá ìjàmbá rẹ̀ pé ó lè máa lọ bẹ̀rẹ̀. Wọ́n ní ajẹ́ pé irú ìṣẹ̀lẹ̀ gbogbo ìjọba ìgbòho yẹn ní ìmá torí pé ó bẹ̀rẹ̀ ohun yẹn láti ṣe wọ́n yẹ̀ sí mọ̀ pàtílà sọ́lá jàìsà tí máa mú yí bá kí ohun lórí gbogbo yìí túnmẹ̀ ní pé tó bá bẹ̀rẹ̀ ohun ìlú ẹ̀ ká ló bẹ̀rẹ̀ ẹ̀rùn tẹ́jọ́hùn náà tí ó bá ti máa tó ìkẹ́kọ́wá bí abúlé wọ́n sì wọn kò wá ní strength mọ́ ó bá padà wá sí òkú abúrẹ́bẹ̀ àìsàn tó ṣe àìsàn rẹ̀ láńgbé ẹ̀rọ ní mọ́tò lábà sí àpẹ náà wọ́n ní tó bá ti wọ́n fún wọn níta ìṣèlú sórí ìdòkó ló ti bẹ̀rẹ̀ àtẹ̀rẹ̀ àbẹ́kálọ́rí tó ló ti bẹ̀rẹ̀ wá bá àrùn níbi láti ẹ̀lẹ́jẹ̀ tó wá jòkó àwa ò rí jòkó pẹ̀lú rọ́ọ̀tù òun ní nǹkan sí ikú òṣèjì ní òṣàwà wọ́n ní ìrìn ẹ̀là lẹ́rìn padà sí ní gbẹ̀yìn ọ̀rọ̀ tó sọ yóò ti wòfin níbẹ̀ fún wa a máa ń tún padà nílẹ̀ níbi àbúbákìrì tó ní ìjà àwọn èèyàn ní bẹ̀rẹ̀ tó o bẹ̀rẹ̀ fún wọn orí ìnáwó ló wà bọ̀bà nẹ́bì dé ló padà sí ọba ìjẹ́ ìnáwó ànẹ́bì ló padà sí lórí ìgbòho pẹ́jọ ìmáàmù tóhùn náà bá bẹ̀rẹ̀ pẹ̀lú ìdúró àwọn èèyàn ó tẹ̀lé lórí ìdúró tó bá padà wá sí pé kò ní sẹ́ǹtì mọ́ tó fi wá jòkó àwọn ẹ̀sẹ̀ náà ó sì mọ kọ̀ǹtínú lórí ìdúró gẹ́gẹ́ báwọn sọ àpàtó kọ̀ǹtínú lórí ìdúró ولكتاب الإمام الشافعي عشان آه، يقول خذلنا من بعد فمن بما هو حديث يبرر هذا لا يقال حمالنا حمالات فعلى أيضا أدرس قتل رؤيه títí máa ń bá fi léèkì ájẹ́sí máa ń bá bẹ́ẹ̀ pẹ̀lú ìdìbò. a ní ìbú olóbi wá bẹ̀rẹ̀ tó wá dáa ní òun wá padà nítorí tí gbogbo àwọn tó bá ti yẹ ká dúró àwọn ọ̀dọ́ àwọn ìgbàgbọ́ àwọn àti kalẹ̀ tó lè tẹ́lẹ̀ lọ́wọ́ lórí ìdìbò tó fara وعن أكبر الأشياء المؤمنة أدعو الله سبحانه وتعالى للحسنة التي لا تقدمها لصيانتكم لصيانتكم الكريم وصيانتكم بوجودكم على التوحيد السنة صلى الله وسلم على رسول محمد أعطاني لهذه هذه الأمة لهذه الأمة ẹni tó lè ṣe alóbèrè wípé ìjẹ́ni bá ṣẹ̀kù sí ìrìn kò sí ìkéde gbogbo àbí àwọn àtẹ̀sí àṣẹ ṣóun ni wá ní ìdí wọn pẹ̀lú àníyàn gbogbo àwọn tí wọ́n wá ń bẹ lẹ́yìn rẹ̀ láwọn wá máa dání àṣẹ. Ìdáná ìdánisí látàwọn òṣèlú àti ní káyọ̀tì náà thì này à cái là àníyàn tó ń ta ọ̀dọ̀ yóò sí ìṣúná ilé ẹgbẹ́ náà à, ń kó kéde mọ́ àwọn bá ìṣúná náà ọmọ ọ̀gá. Ele está me chamando de maravilha. Ah, é, aí eu tirar a cabeça. Então, se, uh, do ar, eu olho de mim, ok wọ́n lẹ́yìn tí ó jáde àti tó jẹ́ sí ọ̀sán tó jẹ́ sí látàrí ṣóò yóò rí ìrìn àti wà ní kí àwọn ọmọ ẹgbẹ́ lára tí bá máa bá ní àti ní nọ́mbà tí tí wọ́n fẹ́ sí lẹ́yìn tó bá yára lẹ́yìn jẹ àwọn ìjọba owó lọ sàn án sí i tó bá yára lọ sí yóò sí látàrí ìjọba

ẹnìkè tó sọ ní pé ó ní káwọn ọmọ máa ti báyìí omi súnà àyẹ̀wò ìtàwọn ìta ọlọ́wọ́ ọ̀gbẹ́rẹ́ ìta ìta ìkọwà ọ̀nà àgbẹ̀ náà فجر الإسراء أو نقطة الإسراء أبدا تسأل بسرعة إذا تكبير بين تكبير لا يناسب السجود وشن جزء الصلاة نعم يعني يجري هذا السؤال فأبلغ الله سبحانه وتعالى آل آية مفصل الناس

Àwọn ní ìta sọ pa àbúkọ̀tẹ̀ àtàlọ́yọ̀ ọmọ náà ṣùgbọ́n ìrọ̀síwá. Wọ́n ní tí ẹni ìrẹsì ti sábà ní ìmọ̀ àwọn ọ̀sán. Sábà ní ìmọ̀ ọ̀sán. Ìpinnu ṣe ní ìwásílà àwọn ẹni ẹni tó ti wá ní ìdíyẹ lọ. Ìmọ̀ àwọn ọ̀sán. Ṣé ìṣòro ẹ̀rọ ìgbé àpapọ̀ ìdíjì ثم يقول èyí ò àjọ àkọsọ̀lá àkọsọ̀lá ìmáàmù àdìyà ìmáàmù àdìyà ìmáàmù àgbà àdìyà olùkọ́ àti àbúbákẹ́. Ìgbà àtijọ́ náà ìṣẹ̀lẹ̀ yá ló pẹ̀lú bàbá àti ìṣẹ̀lẹ̀ dáadáa. Níjọ́ náà àwọn ọ̀hábá wọn ti lóyún fún àbúbákẹ́ ìdí náà. Ìgbà àlọ́lẹ̀ ti dé, àlọ́lẹ̀ ti dé, àlọ́lẹ̀ ti dé, òṣìṣẹ́. Ìgbà tó yà á fún kódà kan àjẹ́bí ti kó ní ọmọ rẹ̀ bá mi lọ lọ bá mi lọ àwọn àti ìgbà ń sùn lórí rẹ̀. ìgbà wa kí ọ̀nà àbá àti bàbá ọmọ rẹ̀ ṣe é sọ tí mo ti lọ bá mi lọ bẹ̀rẹ̀ àwọn kò tọ́ bèbè ọmọ àbúrò àbá kí rẹ̀ àjẹ́bí ni mo wá قال ما هو أن تعتبر أن تعتبر Imam Sa'adé àbí orí èdè àbí àbí tó ló ń ṣe mẹ́sì. Imam tó bá lè yé onígbàdúrà níbi káyọ̀ ìṣẹ́ bá pàrọ̀ náà bí mo wá ní ilé ìṣẹ́ ìṣẹ́ ìṣẹ́ ọ̀pá ọ̀pá tó lè yẹ sí ẹ̀fọ́ nínú iṣẹ́ ìṣẹ́ ẹ̀fọ́ wa náà so then ìgbọ́n ìta tẹ́tẹ́ kó láti wọ́n kó tẹ́tẹ́ náà jẹ ìmọ̀ ẹ́ gbogbo ẹ̀ lọ́rọ̀ kó dá àṣẹ náà ẹni bá ń ta tẹ́tẹ́ kò wọ́n ẹ̀ nígbà oṣù tí òní wọ́n ìjìnlẹ̀ lọ́dà pé orí bí máàkì òbí lè lé ní ìdílé tó lábá wọn mọ ìgbọ́n kò tán ẹjọ́ àlọ́ lè fi bàbà sọ kálọ̀ lè fi bàbà sọ bàbà torí mo rájú pé láti ṣe ìlú sílẹ̀ tó kà mí wọ́n ṣí ẹ̀ sórí ìjọba ní lọ́ta láti ní òun lọ́dọ̀ tó ṣe lọ́dọ̀ dáadáa tó ìmáàmù kan anáṣẹ́ lọ mo rò wọ́n lọ́wọ́ kó fi jáde rẹ̀ láì ó lè kó pépà àbájẹ̀dú àti ìgbésẹ̀ àlẹ́ ẹ̀rọ àbí ọmọ ìgbà wọn ó dà kó pépà àti lọ́ta àwọn bí amẹ́ríkà ń sáwọn ọmọ ẹ̀ka mo lè kó dání báyìí àwọn ọ̀dọ́ bá kọ́ lé lé ìwọ́n wa ta òṣàkéde ọ̀dà fún wa. adéwà ti dé ìgbà tó padà gẹ̀ẹ́sì dé ìdílé lẹ́nu ọ̀rẹ́ ta ó dà tó wọn mú bẹ́ẹ̀ gba nọ́mbà ìgbìkan bí ó ń gbé fún mi ìgbìkan ní ọba tó wá lé lé wá sí ìgbìkan pépà tó kàn yìí lé nígbà tí pépà àbájáde wà ní ẹgbẹ́

Ibi lọ́pàá mọ̀ ìdàrí ìmọ̀lú ìdàrí ìta ẹgbẹ̀rẹ̀ àbẹ́ òṣèlú bọ́ra àti ọ̀pọ̀lọpọ̀ àwọn orí ilé ẹ̀ sí ìjọba pé ilé ìrẹ̀lẹ́ Nàìjíríà ìlọ́pọ̀ ọkọ̀ ìlú àwọn méjì láti fi ọrọ̀ ìgbà ìgbà. So ìgbà ń tẹ̀lé ìjọba ìmọ̀lú kí ọ̀pọ̀ ìjọba ìjọba ìjọba ìta ẹgbẹ̀rẹ̀. Àmọ́ lọ́wọ́ sábà tó bá jẹ́rú sọ pé ìmọ̀lú àtẹ̀wò wọn lọ wọn ẹ má fi láti ẹ bá sọ. tí ò bá wá gbọ́ ẹ bá sọ ìdílé mi sí wọn lọ ìmọ̀ mi lọ́wọ́ ìgbà yẹn lọ. tí ò bá wá gbọ́ ẹ̀jú náà ní ìjọba ìmọ̀ ẹ̀ta ní ìjọba ní ìjọba kódà kan tó yẹ ẹ̀gbọ́n náà wọ́n ti tó kí ẹ̀ náà lọ́wọ́ ìgbà yẹn so ẹ̀ ó lẹ̀ tó lẹ̀ lẹ́nu so wọn náà ojú òtí from there nígbà tó bá tó ti tó ń bọ́ gbangba báwo ẹ̀mọ̀ yóò máa tó tóun ti bọ́ òun náà. ìgbà tó ń sọ̀rọ̀ bí ẹ̀sán wọn ẹ wò sọ bí a bùkátà tó lọ́nà ní. a sọ pé àìsànwó ìlú jọ sí báyìí kọ́lọ́ kárí jẹ́ àwọn náà ṣe ìrọ́mí àlejò àdáko ní. àbúrò ní gbẹ̀gbẹ̀ àbátọ̀ ní àbára nígbà àbára lọ́wọ́ tàbí owó ìjáwọ́ ní ọlọ́gbọ́dá àti ẹgbẹ́ gbẹ̀rẹ̀ lọ ẹgbà àdára lọ́dá òṣìṣẹ́ ìgbà. Àkókò àti àwọn ẹgbẹ́ ìgbé. Ẹni ẹ̀sọ́ olùsẹ̀ ó lè jẹ́ pé ó ti ní. Ẹ̀yẹ́ wà wò wá, èsì pọ́blẹ́mù ní ilé ní yóò wá gbà ẹ̀rà ẹ̀rọ. Àmọ́ àìsí owó oṣù rẹ̀ ẹgbẹ́ jẹ́ lọ. Kì í ṣe jọ ibi tí náà gbogbo máa lọ ká. Jẹ́jẹ́ ní àbájẹ̀ fún àti bàbá àfihàn. Gbogbo ọ̀rọ̀ ká kẹ́kẹ́ ń bò Tàbá bá tọ́jú bá gbọ́ ẹ̀wà mọ́sí ẹ̀wà ìbára mọ́sí ilé gẹ́gẹ́ òní. Àmẹ́rì ti yọ ìyẹ̀ nípo ìmẹ́rùn nítorí tẹ́lú ìtọ́ tí ó rẹ̀ síta. Àmẹ́rì ti yọ nípo ìmẹ́rùn. Àwọn wá lọ́wọ́ ìgbàlọ́ wá àmì ìyẹ̀dá lápájá ìgbàlọ́ sí ẹ̀yìn. Ó lè di ìmọ̀lùbákùn. Ó yẹ kí a sọ orúkọ lọ. Ìjẹ́ kó gbọ́ wá gbà yìí látọ̀bọ̀wọ́ bí báyìí ó lé ó lé sí ìfún àwọn àmì ah, ó lé sí ìfún àwọn onímọ̀ kí òfin lọ́sọ̀nà àlẹ́bí mọ́ ọ̀rọ̀ sí ìfún àwọn ní àlẹ́bí àádá láì sọ́lé láti ẹbí ó kọ̀rọ̀ sí òfin ah, kí wọ́n lé àpọ̀ ọ̀pá àrẹ̀bẹ̀ òfin bá àwọn ó ti lọ́rí bá lórí àwọn ọmọ ẹgbẹ́ wájú wọ́n ti lọ ìlú bẹ́ẹ̀ ni orílẹ̀-èdè àtọ́jú kí ni àá ọwá lórí tó ń sọ́nà rẹ̀ ìgbà ìlọ́sùn jẹ́ lára rẹ̀ lẹ́yìn ọ̀sẹ̀ ọ̀sẹ̀ lẹ́yìn da tsari da dalili sun yi fito da an da zina ba da yi da su zuwa cikin rero da ya zai rubi ba da ba samun kuma da yi ko ba kan da kuma da da kuma kuma da wani ba su shi la da da amma kuma da amma abu da ran su ne da ba amma ilẹ̀ ìwádìí orí ṣíṣe ìwádìí orí ṣe yóò fẹ́ẹ̀ ní ìdàgbàsókè fún ìdàgbàsókè wọ́n na tó bàbá tí láwọn táwọn àbá àti ìdẹ́kù ìṣíjẹ́ lè rí ìṣíjẹ́ lè rí àwọn ọmọ ọ̀rẹ́ rẹ̀ ń láyé ọmọ ọ̀rẹ́ rẹ̀ ọ̀rẹ́ rẹ̀ ìṣíjẹ́ lè rí àwọn ọ̀rẹ́ rẹ̀ ńlá ọmọ lẹ́bí wọ́n ti àti ìwà wà wá àwògbà ọlọ́nà tó wà wọn àwògbà ọlọ́nà bàbá wọn àwọn tó fi di ogun làwọn tó ogun ẹnìkan tó lẹ́tọ̀ọ́tọ̀ àwọn tó fídíò ní ọ̀rẹ́ rẹ̀

Ojú orí àánú ọlọ́run wà olóògbé ojú orí àánú ọlọ́run wà pẹ̀lẹ́. Àwa àwa ti olùdókòwò láwọn ṣe oníbàárà báwọn. Èdè ìkọ̀lé lábẹ́ ní kẹ́míkì ojú babaláwo oṣù lẹ́rẹ̀. Àti wọ́n tó lọ́rọ̀ wà pẹ̀lẹ́ àwọn ṣe dákun àpáàlà àwọn ènìyàn kẹ́lẹ́rà nínú àwọn ènìyàn tó dára ní inú wa kọ̀ rẹ̀ ojú rí kẹ́lẹ́ máa tó lọ́dọ̀ àná tẹ́lá ní wọ́n kọ̀ rẹ̀ wà wà kó wó kó lọ sí ara rẹ̀ sára rẹ̀ tó lọ́wọ́ ní àti ara rẹ̀ pé yóò ní láti pé ilé ọmọ ayélujára tó ń lo màkìrìnà tó lọ́dọ̀ gbà ti dákọ̀ ilé àwọn tó wó àwọn tó ìrírí tó lọ́dọ̀ fún ilé àti bó ṣe kú kó lọ́dọ̀ ọ̀nà láti. Lábá ti máa ń gbélé, ẹ̀fẹ́ nílé ìbá bẹ tí ó lè rí ìgbé àbá tó ti nígbà àbá jẹ tí ẹ̀fẹ́ kò ní yàrá lẹ́nu. Orí àtìrí sí àtìrí ìgbé ọlọ́pàá kan orí ìwà àwọn tó wá ọmọ ìlànà àwọn ṣe. Òkú wà ní ilé ìṣòro àwọn ọ̀wà táwọn òní orí ìṣẹ́ àwọn ti àwa ọ̀rọ̀ lọ́dà àwọn ìyàtọ̀ wa lọ́dà àwọn wa àti ìgbòho wa ìwọ wa pọ̀ bẹ́ẹ̀ ìwọ pọ̀ bẹ́ẹ̀ ẹ̀ òṣì tó bí kiri yìí dára sí i dára sí i náà dára sí i ìdí nìyẹn ọ̀gá ìyá sí i àbọ̀ tó fi dára sí i ẹ sọ fẹ́ẹ̀ nínú àwọn alágbára náà olómi òkúta wọ́n pọ̀ bẹ́ẹ̀. Eh, gbogbo èmi ni ẹ̀ẹ́dúgbà ẹ̀kọ́ ẹgbẹ́ gbogbo ọjọ́ ẹjọ́ fún ẹgbogbo ìjẹ́rẹ́ ìjẹ́ta ti gbogbo ní káwẹ̀ ẹ̀sọ́ ní láwọn ọmọdé láàrin rẹ̀ ààrí máa rí orí kúrúkú báyìí lójoojúmọ́ kẹwàá rùpẹ́ yìí ó máa lọ mọ́ pàlọ́ ìwọ́pẹ̀ lọ́mọ́ agbẹ́gbẹ́ sí ìyá nígbà rẹ̀ ẹ̀mọ̀ ṣe kìí kẹ́ ẹ̀mọ̀ ìyí tó bá wù yẹ mọ́ sí ètò tó bá wù yẹ Ìgbà ló gbọ́ ẹgbẹ̀rẹ́ tí ó rí ìdán oríta tó wáyé oríta ní ah, ọmọ ẹ̀rẹ̀ ọwọ́ ti bá àrùkú. Àrùkú àwọn èèyàn ti dà, àwọn èèyàn ògbà tẹ̀lé mú. Ẹgbẹ́ ìwọ̀n àwọn ọmọ kéde àwọn kéèkèé, wọ́n ti jẹ́ àwọn ènìyàn, wọ́n ti fún àwọn ọmọ tó ń gà. Àwọn ilé yìí ti fún àwọn ọmọ Àwọn ọmọ ìwọ̀n ìbá fídíò orí wọn bá nǹkan sílẹ̀ ní ìlú àjà ó mọ̀ mẹ́sàn mẹ́ta láì tàbí lè ìfẹ́ kọ́lá sí lọ́dún Thank you. ẹ̀dàkùn ṣe mílíàdù làtìlẹ́gbù pàdíyàdù ìlú pàdíyàdù ìlú sáàrọ̀ta púpọ̀. bọ́nà ti gbé ẹgbẹ́ ṣe yẹ̀tẹ̀ ìkáyà tó pọ̀jẹ́ sínú yẹ̀tẹ̀ láti dáyé mílíàdù làtìlẹ́gbù inú ẹ̀ láti dáyé wà bí i ha nù ìlú kílẹ̀ lábẹ̀ẹ́ pàdé bá kúrò wà bí i ha nù ìlú kílẹ̀ láti gbé ìdè ìbúlọ́

kí wọ́n mẹ́ta rà orí wọ́n ti lẹ́yìn lọ́wọ́ sí náà dára dára dára bí àjọṣe ìṣòro ẹ̀ẹ́dẹ̀ nínú àwọn àṣà méjì àwọn àṣà Yorùbá nìgbè jára sí ìdí pẹ̀lú òkú lọ́dọ̀ lọ. Àwọn ọmọ bá àdébìjà yẹn rẹ̀ wò. Ẹgbẹ́ owó yẹn yẹn láti wá owó a máa àjẹjà yọ ọmọ wọ́n ń mọ ojú tí wọ́n fi máa wu ẹ̀kọ́ ọlọ́pàá wọn kó dára nígbà lọ ojú tó fi ń wo òǹkà láti wo tẹ̀gbó láti wo àwọn ojú ni wọ́n padà máa rí wo yálà bí dídá wọn mú gbogbo ọlọ́pàá wù yẹn máa fa ẹ̀kọ́ olóògùn bá wá ní àwọn àjẹ́bí ọlọ́pàá àwọn olùgbàrà lọ́pàá Tẹ́sílì kan náà ti lámọ̀ ìyẹ̀sùn náà mú ní gómìnà yìí. Tó náà ní à ẹwà ní káwọn ọmọ ìtọ̀gbọ́n ọlọ́run gan-an ó ń dọ́gbọ́n sọ́rọ̀ rẹ̀ lọ́rọ̀ ò bá máa dọ́gbọ́n sọ́rọ̀ ayé ni tó ní ní ọrọ̀ òjò sí nìkan tí ò ní rọ̀jò sí ibò mi ti lẹ́kọ̀ọ́ kò ní kọ̀kẹ́ fún mi ò tó ní kìkan ni. ẹ wá lùpẹ́ mọ̀ sọ ilé ìgbé ẹwà àmọ́ ìpínlẹ̀ tẹ̀lé ìrọ̀rùn yẹn kò sí tó lọ́wọ́ gbogbo yẹ ní ìkọ̀dọ̀ ẹ̀rọ ní ẹ̀rọ pọ̀jù wa lẹ́yìn tó dàtẹ̀ fún àti kẹ̀ ìjáwọ́ níbi ìdàrà bẹ́ẹ̀ bá jáwọ́ níbẹ̀ ariwo àti àtakò kò ní yẹ kò ní tó yóò máa bá وصلى الله وسلم على عبد رسول الله وعلى اله وصحبه سبحانه وتعالى ان شاء الله السلام عليكم ورحمه الله